يغني من الهم شيئا إن الله العالمين أم يقولون الصلاة قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه فلما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظروا كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به فربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لعملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يتبعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن الحكيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة أعوذ بالله من الشيطان الرجيم وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيلا لكتابي لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فاتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما ياتهم تاويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمسلمين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما عمل وأنا بريء مما تعملون بدأت بما قد قال إن تنفع الذكرى فذكر فإن الوعد قد جاءكم زجرا فذكر فإن الوعد قد جاءكم زجرا afárá ìjókòó àlùbáríkà ta fi ń súnmọ́ ọ̀rọ̀ ọlọ́run. bàdá tó بدأت بمن قد قال إن تنفع الذكرى فذكر فإن الوعظ قد جاءكم زجرا orúkọ ọlọ́wọ́n ọba. ọba tó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ fún wa ànábì wa Muhammad. ó ní kánábì ọ̀ máa ráwọn èèyàn létí ọ̀rọ̀ ọ̀hún irú ètò àtòrí ẹ̀ jókòó yìí ọ̀rọ̀ ọlọ́run la jókòó tì tó bá tètè èèyàn ni yóò ti sú a torí yóò máa dàbí nǹkan míì létí wa ọ̀rọ̀ ọlọ́run nìkan ni èésú èsì gbọ́. bàbá tùbí máa ń tọ́jú tọ́lá ìgbà pẹ̀lú sí ìwọ. bàbá kéré fàáyé ìrìnàlẹ̀ wá àpò ìsàgbé wá. وذكر iṣẹ́ tí a máa fi wá sí ṣe kìí tún ṣe ìtìdá ajókòó lánàá ajókòó ń jẹta gan kọ́ ni ayọ̀ àti yìí ó dìgbà tí ń sáà ń gbọ́ bá tó ń lapa ọ̀làpánú ayé wa ṣe wa ńgbà ńlá tó mara wa lẹ́ni tí ń gbọ́ràn tí. زاجرا فذكر فإن العطف جاءكم زجرا واسما dáàyàn padà níbi tí ọ̀dà ni pé èèyàn bá ń fetí inú gbọ́ tí èsè tòde lásán a máa rí làpá rẹ̀ lára ẹni tí ń gbọ́ yóò máa ṣiṣẹ́ nínú ọkàn ẹni tí ń gbọ́ yóò ṣiṣẹ́ nínú ọkàn ẹni tí ń wi. bí wàásí ọba tí wàá ṣe léhùn kò sí wúlò fún sí. kódà kéèyàn ọmọ gbọ́ olóore fún ju pé ọ̀ngbọ̀ lọ kéèyàn ọmọ wí olóore fún yànjú pé ń wí kò ló ti ń wí kòrónà ọ̀ràn ní fẹ́ni tí ń wi ọ̀ràn ní. òun lọ̀kánú àwọn àfáàfin ní wa alìmú alàwọ̀sánì bí ilimi yìí lámúyámán wa alìmú bí ilimi yìí lámúyámán mọ̀ázàbùn mi kọbùlẹ̀ àbídílé wásán mọ̀ázàbùn mi kọbùlẹ̀ àbídílé wásán àfáà ní alìmú ẹni ọmọ ọmọ gbogbo ọmọ ń ọmọ tí ọ̀dà ṣùgbọ́n bí ilé làmúyá máa ń. ìmọ̀tọ́ wa mọ̀ yẹn gangan kò múlò iṣẹ́ rẹ̀. àbí ìdílé wa fún un. Oríire tí mi àṣẹ yóò ṣe látara àwọn àjókòó tá a ti ń gbọ́rọ̀ ọ̀lọ́ tí ń wí tí ó ṣe ni ọmọ lára ẹni tí ká máa rí lápẹ́ pé wà òfin wa tọ́rọ bára ní gbogbo wa wà sí ìdá ẹni tí ń wì ní ọyẹ kọ́kọ́ wúlò fún òun lọ́gbọ́dọ̀ máa ń àwọn èèyàn pé ọ̀dà lèmi náà fẹ́ ti kí ni mo fẹ́ kó bẹ̀yìn àmì àmì Òun láti wà máa rawọ́ sọ́lọ́run, ògbàlá máa rawọ́ sọ́lọ́run níbẹ̀rẹ̀ wáàsí torí kò sí jàdí ní yóò dó ń bẹ̀. A ń ṣe tàfùsírù tọ́lá yé ń ṣẹ́ ní ìsinmi, wọ́n ń ṣe ni gbogbo àyè lẹ́ẹ̀tì máa rí tí kálukú ti ń ṣe bó ṣe ń pọ̀ sí náà ní ìsapá kò kọ wa sọ́lọ́hún ní pọ̀ sí. tọ́rọ nìyẹn tí kálukú fi ń ṣe kèé ṣe torí sọ́lọ́hún ọ̀pọ̀ ló ń ṣe nítorí kí wọ́n sálè mèmí náà wọ́n lè mà mí òun náà ọ̀sẹ̀ tiẹ̀ àwọn míì ń ṣe màsáàsì ibòmíì pé ṣé màsáàsì ilé wa nìkan ni ọwọ́ ayọ́lẹ̀ àmàsáàsì ti kọ́ lẹ́yìn ti àgbọn wọn ṣe tàbí sí ìwúlẹ̀ pé ìwọ náà bàtàbàtà tó ọmọ náà ẹ̀gbọ́n kan bátàbàtà ni wọ́n pè kọ́ wá máa wí fáwọn angán ti mọ̀ pé bátàbàtà ní bátàbàtà ní ajókòó tì ah, ah, káwọn náà sá máa ṣe òkùsí ìtọ́lọ́wọ̀ ṣe fún alólówó tí ó lè rasọ́ ń parí tàbísírù tí wọ́n rasọ́ fún a táwọn mi fi ń sẹ́nu torí pé wọ́n rẹ̀ ní dásọ parí tàbísírù fún a tẹlomi fi ń sẹ́ ìkéṣe torí ìtọ́lọ́hun ìtí ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni tó fi tó ṣe ẹni tí ń sọ láǹfààní láfi máa rà wọ́n sí àlùfáà wọ́n ọlọ́run kẹ́hán nínú tí wọ́n fi máa bẹ̀ lọ́run ní níbẹ̀rẹ̀ tàfùsírù. wà nírí ọlọ́run yóò ṣe mí gangan tí mò ń ṣe wá sí yóò ṣe mí láǹfààní ìmọ̀ ó ìgbà sí ìwà táwọn bíi. gbogbo wa si mi ti mò ń faye fáyé ọlọ́run jẹ́ ọkọ̀ gan tí mò ń atọrọ mi sọ. wàyà fáwọn kó là mú sami sámi ìwà rọ́ọ̀mì wàyà fáwọn kó là mú sámi ìwà rọ́ọ̀mì. gbogbo ẹni tí ń gbọ́rọ̀ wa ti ń gbọ́ wa ti wa ọlọ́run jẹ́ kó wulo fẹ́yìn náà. wàrọ̀ wí ẹni tí ò lè wá tá wá délé ń sọ fún ọwọ́ agbọ́n sáà tún gbọ́ ní wútúbà lónìí wọ́n lélẹ́ yìí náà tún da ọlọ́run jó wúlò fóun náà kódà ẹni tó mú gègé tí ń kọ̀ọ̀kan lẹ̀ tó jàǹfààní níbi wá àti ọlọ́run jó wúlò fún ẹni tó rí tí àgbékawájú tí ń wò títún fetí bá lọ ọlọ́run jó wúlò fún wáyà fáwọn kò làbọ̀ ọlọ́run jẹ́ wàásù ó ṣe wá láǹfààní ibi tá a ti sinmi lánàá nítorí àsìkò òun níbi ọlọ́run ti ń bà ní sọ̀rọ̀ nípa àwọn àwíjàre tó kóbo ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe kèfèrí sí tí wọ́n tẹ̀lé ọlọ́run ní gbogbo ohun tí wọ́n dì tí wọ́n fi ń sin nǹkan ní lẹ́yìn èmi ọlọ́run wa máa ya tábí wo akísàrò òun mú ilà lọ́nà. wọ́n máa ya tábí wo akísàrò òun ilà lọ́nà ọlọ́run ní òfin tí wọ́n ń tẹ̀lé ju zọ́nù lọ àbámọ́dá mòròmórò. ibẹ̀ láti wá tẹ́pẹ̀pẹ̀ ọ̀rọ̀ lórí zọ́nù àyẹ̀wò awọ àwọn nǹkan kan tó jọ ibi tí wọ́n ti yàtọ̀ síra wọn bóyá zọ́nù ni ẹ̀tẹ̀rázù ni fàrásà ni amẹ́nubà lánàá àwa ń wá títí lọ síbi mòròmórò. àwa débi wípé ẹ̀ṣẹ̀ ní kọ́ ọ rò ìtọ́ ọmọ tí èèyàn ń rò lọ́kàn tó sì ti ń bá rò tó ti fi ṣiṣẹ́ o ni wọ́n pè ní gọ́nù sùn èrò burú a máa wọnú a máa jọ́rọ̀ ń jọ́ mi o lè má sọ ẹ̀rọ lọ nígbà tí mi ànábì ní omi ní bò mí ó ní ọ̀pọ̀lọpọ̀ ó ẹ sọ́ra fún àwọn àbámọ́dá fàyínà zọ́nà akísàbùdà hadith ìbímọ̀ lọ́nu wàzọ́nù ó ní ẹ máa rò ẹ máa rò ní ti torí máa rò máa rò yẹn tí a mọ̀ pé ń tó rọ wá sọ́dọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ti sọ jáde àwọn àfáà níbẹ̀ ni wọ́n lẹ́ẹ̀mọ̀ wípé àlọ́nà súnì àdífù gẹ́bì àdífù gẹ́bì ni ó lè má sọ lẹ́nu ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ tí èèyàn gbénú ọkàn kọ̀kọ̀ sọ ní ọ̀sọ́ jáde ní ṣùgbọ́n ó ti ń bẹ́ni ẹ́ṣẹ́ kí ni ó ti ọlọ́run ní tí mo rò tó lè múnú òdodo ọlọ́run yóò sí kò sí pa láàyùgí ní nínú àti ṣe ìka kò lè lé nǹkan kan múnú òdodo ibẹ̀ láti wá sọ pé ń gbà míì àwọn àfẹ́ẹ̀sìn wọ́n gba èrò wọlé ń gbà míì tí wọ́n lè má fi bú ọ wọ́n lè má fi kẹsẹ̀ lẹ̀ fọ́ tó pé o sì ro ibẹ̀ láti wá rí àwọn díẹ̀díẹ̀ tí wọ́n ti páàsì mòrò ó lè wọlé lọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ díẹ̀ tẹ̀ òun ni ẹni tó jẹ́ wípé ìṣàhárà bẹ́ẹ̀nà náà sì bí mọ̀hálà tàti rẹ́bì wàlùmùjá àrà ti dìso gbogbo ẹni tá a ti mọ̀ pé léyìí rẹ́bù àwọn èrò burú àti ìṣàfihàn burú ní bẹ lọ́dọ̀ tẹ́lẹ̀ tó ti gbajúmọ̀. ọwọ́ àrí ọwọ́ àrò lọ́kàn pé bẹ́ẹ̀ni sì ti ń bọ̀ yìí aburú ni wọ́n ṣe tọ́rọ ti gbajúmọ̀ ní kíni lálábúrú wọ́n nírú ẹni yẹn bá ọba roru aburú bẹ́ẹ̀ sí ọ̀dẹ́fẹ́ nítorí gangan ti gbajúmọ̀ lẹ́ni kíni aburú elérokèrò oní aburú tàbí iṣẹ́ burú ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀ ọyá dìde bí ṣe bó ṣe ń bọ̀ yọ́dá nǹkan lẹ́nu ẹja parí ọ̀rọ̀ tó bá débì nísìnyí sọ pé ó rò ó tún sọ jáde torí pé àti màá nínú sí ẹ̀ wọ́n lé lé ọ̀lẹ́sẹ̀ irú yẹn ọ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni èrò tó ti nú àwátìrù wá àwádìsùn nọ́fsì bí kálukú wá ṣe jókòó táwọn omi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ jáde ṣùgbọ́n nǹkan kan lọ́nú yìí tí ń jẹ́ kàwátírù tí ń wá nínú ọkàn èmi náà mo ṣe ń fẹnu sọ̀rọ̀ mò ń finú ro àwọn nkankan ẹ̀dá ọmọ èèyàn ò lè là nínú kàwátírù wá kàwádìsùn nọ́fsì kẹ́mi ẹni wọ́n máa bá ní sọ ọ̀rọ̀ ẹ̀mí wọ́n máa bá ní sọ̀rọ̀ àti ìlẹ́sẹ̀ ó ní ìgbà tọ́rọ̀ akànrò àti bẹ̀ẹ̀sẹ̀ òun là mẹ́bí fi sọ fún wa wípé iná lọ àkájọ wọ́sà á ní ummati ọlọ́run ti sàmójú kúò fún àwọn kíni ọmọlẹ́yìn mi lórí kíni máa hádà sátìdì yìí à ń fún sùá ìtẹ́mi wọ́n bá ń bá wọn sọ tẹ́mi wọ́n bá wọn sọ ọlọ́run mójú kúò fún wa kò lè fi mú a máa lam tàtàkà lámù bì yí àó tààmà táà bá ti sọ jáde táà sì ṣe ní iṣẹ́ wọ́n lérú èrò yẹn àlẹ́sẹ̀ kódà nínú àtúnsọ wípé níjọ́ míì àwọn àfẹ́ ẹ̀sìn wọ́n lè sọ wípé kó oorun tí ọ̀dà ń jọ́ míì mú sàhábù afẹ́ láàyè míì àyẹ̀wò ló ti wọlé tí wọ́n fẹ́ kó oorun tí onítọ̀ ọba pàdé ọ̀tá ni kó oorun tí pé àwọn nǹkan olóró tó ti kó sára bó ṣe ń rí lọ́ọ̀kan ọ̀yà mórí bọ́ sọ́nà ibi tó ti ní pàdé ẹ̀ sọ pé ẹ̀rẹ́ kan lóró wọn nù àwọn náà rò اللهم لولا أنت ما تدينا ما تدينا ولا تخرجتنا ولا صلينا وأنزل سكينتنا علينا وثبت الأقدام إن الأعداء قد الله علينا وإن أرادوا فتنة أبينا وإن أرادوا فتنة أبينا nínú ọ̀rọ̀ àwọn sàábẹ́nu pé ọlọ́run aláhùnmá aláhùnmá hanta tí bá jọ́lá rẹ̀ ọ̀nà tá a bára wà yìí ẹni tá ń tẹ̀lé àlè tẹ̀lé. amúnú tó fún wa a fi ń rẹ̀ sí ẹ lọ bí ọba jẹ́ pọ̀ pẹ̀ ní wá sí àlè ṣe sọ̀ láyé náà àti tó wà rírun kí ìwọ lọ́jà máa inú ìbẹ̀rù la wá wà yìí ọlọ́run àmọ́ bí ọ̀rọ̀ ọjà sí wá bá ní sọ ìfàyàbalẹ̀ sọ̀kalẹ̀ fún wa àwọn ọ̀tẹ́ ẹ̀sìn là ń lọ gbójú kọ yìí gbogbo tí ó ṣe wá sáàfin rọ́rí padà sáàfin ní lè dúó ṣinṣin láti gbógun tì á ọlọ́run mo jìnà sí wa. ìmọ̀lẹ́ àwọn. عليها وإن أرادوا فتنة ó ti dájú wípé àwọn ọ̀tẹ́ wọ́n ti fojú àkọyọ hàn wọ́n ti kàkọyọ lé a lórí ṣàǹkópìlẹ̀ ọ̀tánu ọ̀tá èrè èégbèrè orí gbàyàn oná fi fẹ́ káwà náà oníṣùwù pé èrò tí ń gbé bọ̀ èrò tọ́ta ń gbé bọ̀ èrò tí ọ̀dá ni wọ́n ní àrádùn fìtínà ta ní wọ́n bá gbọ́wọ́ fìtínà wà bá wa àwa náà fàmú ànígbà fún àfàmú fún ẹ̀sìnú ọ̀sẹ̀ ní mùsàábù wa tá a bá dọ́ta mà wa káwa náà ntí ọ̀dà pé wa. kódà níjọ́ míì wọ́n ní kéèyàn ó ro ntí ọ̀dá tí ìyàn ń jọ́ míì àmọ́ jọ́nà yẹn tí wọ́n pè yẹn bí irú adájọ́ nìsín wọ́n wá kẹ́nìkan wá wájú ẹ ọfẹ́ jẹ́rìí ọgbọ́dọ̀ pé mùsùlùmí ni gbogbo tí ó wì náà ní ó dododo ọ sọ fún gbogbo tó wì lórí ọ̀rọ̀ yìí kí ni ó jẹ́ òdodo ni ó jẹ́ fẹ́ràn pé tá bá ro pé ó lè kúrọ́ sí àní pé kọ́ wá máa ṣe kí ni kọ́ wá máa búra yẹn bẹ̀ bẹ́ẹ̀ náà ni ruwatul hadith àwọn tí ẹnìkan gbàdí fún mọ́ gbà lọ́wọ́ ẹ̀bẹ́ agbọ́dọ̀ wádìí ló ti gbọ́ bó ló ṣe rí sọ́gbọ́ lẹ́nu ànábì lóòótọ́ ṣe é pé nùsù zọ́nì ni tí ọ̀bá jẹ́ sùn zọ́nì ló fi jẹ́ pé àwọn ẹni àwọn kan nínú àti ẹ̀ńgbà díìsì wá àwọn nìkan láàlẹ́ tọ́ kátọ̀ pinpin wọn làwọn sàábé abá ti yọ wá àwọn sàábé kú ò torí pé àwọn òdúlù sìkọ̀t òdúlù sìkọ̀t ni wọ́n òun déédéé làwọn ẹni tá a nífàyàbalẹ̀ sí tán po òun ni wọ́n. lẹ́yìn wọn kò sí ẹnu sápá tí wọn náà ká sọ́jẹ́ pápá ànábì nìkan lọ́ka òun ni isma isma gbogbo ẹ̀dá láyé kọ̀sẹ̀ntà gbọ́dọ̀ fún ní isma wa ká sọ pé bó ṣe wí lórí ànábì nìkan ṣùgbọ́n wọn sàábé àwọn ní sí kọ̀ ṣe àgbà pé wọn à lè ṣe àṣìṣe ṣùgbọ́n wọn ò ní wí tí wọn gbọ́ lẹ́nu ànábì mistake lè wà ẹni tó wo táà gbọ́dọ̀ fẹ́ ní àṣìṣe sọ́dọ̀ ẹ̀ rárá òun lànàbì jẹ́rú pé kò yàtọ̀ sí ara wọn tẹ́yìn bá ti wá ń dà á pọ̀ yóò sì sínú ẹ̀sìn tó bá ti gbé ẹ̀wù táà fi wọ ẹnìkan táà gbọ́dọ̀ fi wẹ́lòmíì tó bá ti fi wẹ́lòmíì lọ́rùn wọ́n gbó sì ṣe ẹ̀wọ́ ìsímà a gbọdọ fi wá àwọn sàábé lọ́rùn kágbówó lè ṣe mistake ètìjẹ́ náà bá lè ṣe mistake gbogbo àwọn hùdúdù tí ànábì ṣe lójú ayé ẹ̀ ọmọ ó ṣe sìná wọ́n lè ṣe tí ó ṣe kíni tí ó kù díẹ̀ oríire táwọn ni wípé bí ti ń se tiẹ̀ ti ń kù díẹ̀ oníwájú ọmọ sọ̀kalẹ̀ ikú díẹ̀ ti ti wọ́n ẹnu ti wà ọ̀gá ètí ọ̀jẹ́ lomi inú tọ́wọ́ ọkàgàmọ́dì tí ọ̀rọ̀ rọ̀ mí sọ ju àìṣedédé àǹsà gbé ọlọ́run mahama kẹ́ wọn ìsára omri sóbàtì nàbí ọlọ́run mahama sàwọn sàábẹ̀hùn lẹ́sà ní fáwọn ni kí wọ́n bá náà bì ló gbà èmi àtẹ̀yìn náà ti ń bẹ̀ ọlọ́run ti kẹsẹ́ jáde ní ìdí wa ní ọlọ́run ó sì ti bẹ́ẹ̀ ṣe gbẹ́mì àtẹ̀yìn ṣe bára wá ń lu wa tẹlẹ́mù yìí bàbá wá owó lọ abíjan ni ẹ̀zọ̀mọ̀ abíjan ó ti parí tí a ṣe lù tẹlẹmù yìí pé ní tí a ó ti parí gbogbo ẹ̀yìn òsì ní sí ìlú tí ẹ yà ìwíkúwí ni pé òsì ìlú yà bó ìwíkúwí ni ọ̀sáyé wá ìlú ló ti yà ìsọkúsọ ni òun fi pé òun fi bàdá àti sọlọ́nù pé ń jẹ́ o tó wá dé nàìjíríà ló tó mọ̀ pé ibi tó wà nù ọ̀rọ̀ tẹ́lá ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kò sí bàdá àfọlọ́run kápẹ́ kankan sẹ́ hàn sí nígbà tí wọ́n ń ṣẹlẹ̀ lọ́ẹ̀sẹ̀ hàn sí ọlọ́run ọ̀rọ̀ ó ti dá kálámù bí kọ́dùrì hamsina alifasana tọ́lọ́wọ̀ ẹ̀dá kankan ló di wọn fifty thousand years ló ti dá gègé tó ìsọfún gègé pé ọ máa kọ máa kọ gègé ń bọ́ lọ́n léèrè pé má za àtù nínú bọ́ bẹ́ẹ̀ máa kọ́ ẹ̀kọ́ mi wọn ọlọ́run ní mi gègé rí ohun tí mo ti dá láìsí ìdá nǹkan kan èmi ọlọ́run mo fi tí ọkọ mo fi mà á ọlọ́run ní máa kọ́ tí ń gbogbo tí kálukú wa ń bára wa lórí lórí kádàrá ni àyíwá gbà fún kádàrá ló ó ní wàhálà ni àwọn àmà lè kiri tọ́rọ sírí ọlọ́run ni kò fi ẹnìkan kò fi ẹnìkan ìdí nìyẹn bẹ́ẹ̀ bá gbé àdísì wá wọ́n ẹ̀ bọ́ bá ti lọ sọ ọ̀rọ̀ kan wọ́n tọpinpin ọ̀rọ̀ ọ̀hún táwádìí ẹ̀ pé lọ sọ aláwọ̀sán gbé àgbélẹ̀wọ̀n tó tó Yes, sir. Àwádìí. Marhaba. Wípé sáà bì lóòótọ́ sóhun lọ sọ àdísì tí ẹ̀ Àwọn rò pé kò lè rí bẹ́ẹ̀. Ọ̀ràn ní lórí náà ti sọ̀rọ̀. bá a ṣe jókòó yìí bá mo bá sọ̀rọ̀ kan sí etí ṣéwù wa tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mo ní ọ sọ fún bàbá kọ́ sọ bá a bá tó lọ táàfì débì kò gbọ́dọ̀ rí bí mo ṣe sọ kò lè rí bí mo ṣe sọ mọ́ yóò ti yí padà inú kọ́mọ́ tí mo sọ pàápàá. lẹ́gbọ́n bá a ṣe jókòó náà là ń gbà ẹwà wẹ̀ tí wọ́n ń gbà bọ̀. ọgọ́rùn ọdún kan láre tó ní ti sọ sẹ́wọ̀n kọ́dọ̀ ra yan kí kí wá di ọbọ̀rọ̀ tí èèyàn bá mú wá tọ́ba lánàbí sọ yẹn fi máa yí ọ̀rọ̀ ní padà nù ètò owó ìwádìí ògbé wọ́n ti ṣèwádìí ọ̀sọ́ nítorí wípé ibi àti dúró lánàá nù ọlọ́run ní iná gọ́nà láàyò gèlè mínàlá láti ṣe ìhà mọ́rọ̀mọ́rọ̀ kò rí nǹkan mú nínú òdodo iná ńlọ lè mọ̀ gbogbo ohun tí kèfèrí ṣe pátá ọlọ́run wá bọ́ ẹnu àlùkùránù ta fi rán ànábì sáyé tí wọ́n kọ̀yìn sí táwọn kèfèrí ọ̀gbàgbọ́ tí wọ́n ò lò tí wọ́n fi ń ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run alùkùránù yóò tọ́ kọ̀tọ́ mọ́kánà kọ̀yẹ kùránù ká sọ wípé àbámọ̀dá ọ̀rọ̀ kan ní ìtàn jalolo jalolo ẹnìkan lọ́kàn ń rárò sọ máa ká náà àmọ́ ká náà àgbàlẹ̀kọ̀ kẹ́ẹ̀kọ́ nìkan lọ́kàn ró lórí ara ẹ̀ tóbi jù bá lọ lọ́dún bá náà ẹ̀rọ ni ẹ̀wọ̀n tí ń jáde nínú ẹ̀yìn ọkọjá ntẹ́ni kan lè lọ jókòó tí ó ronú sí máa sọ tí ó máa ń gbé kalẹ̀ ibi ó ti ju gbogbo òwe lọ́nu. kúrò àná ayé yóò jẹ́ kẹ́ẹ̀pẹ́ nìkan ló ronú ẹ̀ kẹ́ẹ̀pá náà bì ló ronú Al-Qur'an ọlọ́run ló kọjá bẹ́ẹ̀. ọlọ́run fẹ́ máa sọ ọ́ ń sọ kò tí kùránù wà. ọlọ́run láà mú kùránù wá tẹ̀sídì kan lẹ́bí bẹ́ẹ̀ náà yàjẹ́ yìí. a ní kọ́ wá fi àlàdí ìbẹ́ẹ̀nà yàdẹ èyí àwọn tíra àwọn tíra kan ti sọ̀kalẹ̀ sáájú rẹ̀ nínú ẹ̀ ni òun ni zabu ṣúfù Ibrahim injilu àti taurat àwọn ọ̀rọ̀ míì náà ń bẹ tí wọ́n kójọ fún ànábì Dawud tí wọ́n pè ní zabu kọ̀wáṣẹ́lẹ̀ yìí sí ọwọ́ ọba tọ́kàn balẹ̀ sí lẹ́yìn alùkùrán gbogbo tírà tó ti lọ ọwọ́ ti bá òun lẹ́nu wá fi gbà ká sọ pé ẹni bá ṣe nǹkan mí lẹ́yìn ìsìláàmù kò lè rí fírún ẹ má jẹ́ wọ́n tàn yín nítorí agbo tọ́jọ́ dà yín pọ̀ tí wọ́n fẹ́ gbowó lọ yín kí wọ́n wá sọ fún yín pẹ́ ní ẹnìkan gbá kẹ́nìkan ó pé kírísítẹ́n yọ wọ ná ẹnu èèyàn gbà. ẹnu èèyàn gbà pé kírísítẹ́n yóò wọ iná. alukóránù sọ. tọ́ba kú sórí ẹ̀ Islam. ẹnu gbà. bàbá fẹ́ jọ bàbá fẹ́ jọ máa sọ̀rọ̀ kájọ máa ń gbé lálàáfíà ń bọ̀ ọ̀bá jà wá lógun àjọmọ̀ gbé lálàáfíà. bẹ́ẹ̀ náà lélógún tàbá fẹ́ máa sọ̀rọ̀ kájọ gbé lálàáfíà nígbà ọjà wá lógún àjọmọ̀ gbé lálàáfíà nígbà tó òpè mo lágbà àwa náà ní pé mo ń sé kí ni ń lọ ọlọ́run ti ní tó o bá wo òun òun lè ṣe gbogbo wa níjọ kan oṣó táà ní ṣe jù síláàmù lọ ọsọ bẹ́ẹ̀ bàbá wa yà wá kélekèle tí wọ́n ń ṣe tí wọ́n ní jésù lọ́lọ́run ìwọ ní ùzẹ́rù òun ní ọlọ́run àwa ní ẹyọ kan òun lọ́lọ́run sọ́jọ́ra wọn ni bọ́ ti ní ẹnu mùsùlùmí ọ̀gbá pé ẹ̀yin náà padà ẹ máa pé jésù lọ́lọ́run ẹ ti di kíni ẹ wípé làkọ́díkà fara ò ní ṣiṣẹ́ mọ́ sẹ́nu mùsùlùmí ọ̀gbá ti gbà ká ẹni tí ọba ti pe ọlọ́run lọ́kan ṣoṣo kò ní ẹnu èèyàn gbà pé kò ní wọná a jẹ́ pé ẹ yọ làkọ́dí kàfàrà kó nu alukoran tọ́ọ̀bá lè yọ àjẹpọ̀rọ̀ ló ń sọ tọ́ọ̀bá fi lè yọ ìsọkúsọ ló ń sọ ẹni tó dá àyàn tó ṣe ń kiri yó tó dá àyàn tó ṣe ń yàwúdí náà ló ń sọ fáwọn pé làkọ́dí kàfàrà làdínà kọ́ lu iná láà sálìsó sàlát ọlọ́run ní gbogbo ẹni tó bá pọ̀ kan ṣoṣo tó pè ní mẹ́ta ó ti di kèfèrí bá ti á èèyàn kèfèrí tó bá kú orí ẹ̀ nílọ bó lẹ́nu wá gbà ẹ yí kùránù padà ọlọ́run ló ti di kèfèrí. mi ọlọ́run ní kèfèrí ní gbogbo ẹni tó bá lọ́lọ́run ní isa ọmọ mariama kí là ń pò yìí kí là ń pò yìí kiri tí ò ṣe é pò yìí kí ló ń pò yìí sí kí wọ́n gbà fún ìsìláàmù ni wọ́n àjọ máa kírun kí wọ́n lè sọ fún a wípé kò sígbà lámbò mi àfi lọ́dọ̀ Jésù kí làwọn náà wíwù ìjọ sọ ní pé ẹni tí ọba ti jẹ́ kiri yóò yọ wọ̀ náà ẹsẹ̀ a máa ẹsẹ̀ a máa fẹ̀sí tí a ẹsẹ̀ a máa fi wọ́lẹ̀ sọ àwọn náà lè sọ fún a pé wọ́n lè wí pé Islam ẹ máa Islam àjọ wọ ìjọba ọ̀run ni Jésù kiri yóò sọ bẹ́ẹ̀ fọ́ láyé yóò sọ fún ọ pé tọ́ ọba gbà kó o tètè gbà ní kí jésù tó dé òjésù ní ọ̀nà ní ọ̀nà iye àìnípẹ̀kún tí ó wù ntikiri yóò tí ó sọ fún ọnu yóò sọ fún pé jésù ní ọ̀nà iye àìnípẹ̀kún ìwà wa ń yanu ń pé ẹgbà ẹni tó yọ níbo tó bá ti kulẹ̀ lórí kọ́ máa padà wá yóò sì wá a lè lọ sọ sọ́ọ̀sì ẹ̀ ká sọ di mọ́sáàtì náà ká máa kírun ń bẹ̀ ọba nǹkan kan jẹ́ ọba nǹkan jẹ́ ẹ̀sìn wa nù kó pépé mọ́bọ̀ mọ́là mọ́bìnú ọ̀sọ́ kó pépé lọ síbi ìjà ọ̀rọ̀ eléwọ̀n pépé lọ síbi ìjà kò sì pépé lọ síbi àìfẹ́ ríra ẹni rárá o kálùkù ni ó gbẹ̀sìn ẹ̀yẹ láìkìrá àfi ìdí kò sínú ẹ̀sìn tiwa pé káwá bọ́ ń sọ́ọ̀sì pé òní lọ́ sákírun kò sínú ẹ̀sìn wa ìtumọ̀ ayà tí ń ké nù ìtumọ̀ ayà nù wípé tó bá wò wọn ọlọ́run ó lè ṣe gbogbo yín mùsùlùmí kò ní ìdí kó kó gi lọ sọ́ọ̀sì pé ònílẹ̀ kírun bó ṣe wù mí ni mo ṣe ṣe tí wọ́n fi níbi àwọn òbí máa ṣe tàwọn nù bó ṣe wù mí mo ṣe ṣe yín tẹ́yìn fi ní masáàtì láì ẹ má kó gilọ ọbẹ̀ nìkan pé ọgbọ́dọ̀ kírun lónìí ara kò sínú ẹ̀sìn ẹ̀sìn bá dé bí wọ́n bá ń jagun tún sọ wípé láyé mùsùlùmí ò yọ kónkóró kókó wò wù sọ́ọ̀sì kò sí àwọn ẹ̀sìn kéde bí ìjà ó kú o sọ pé tààlà yìí kọ́ pa nígbà tá a ti ti ń òun lọ̀rọ̀ ti bẹ́ ńlẹ̀ ẹ àti ìlọ wípé ṣé èyí tá ń pè ní gangan ní ọ̀rọ̀ míì nù sóhun gangan ni ṣe bánàbí yìí sá ó ṣe mú wá ní ṣe ń ṣe tó mú wá ní ìwé ìwé wọn a ní kùránù wá jẹ́rìí gbé ìwé tó ṣáájú ni séyìí tí ń bẹ lọ́wọ́ wọn lónìí ni kéde bí ìjà ó kú mi ọ̀rọ̀ ti mẹ́lẹ̀ àwọn náà mà tẹ́ wọ́n mà tàn àwẹ̀ tí ń bẹ lọ́wọ́ ó yẹn sí wọ́n á pàtẹ kùránù fún akájọ gbọ́ wọ́n á pa kájọ gbọ́ wọ́n sì pa tí èyí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ fún ọ̀tọ́ gbọ́ tọ́ ọmọ bó bẹ̀rẹ̀ tọ́ọ̀mà bí tó dé dúó tọ́ọ̀mà àwọn tí ń jókòó tí wọ́n kọ́ ọmọ yẹ èyí tó dé tó ti tún òrí mọ́ èyí ń fún mọ́ ànábì gangan kẹ́ẹ̀mú látọ̀dọ̀ Yahudi lóòótọ́ ni ẹ̀sìn tó tòkè ọ̀run wá ni ṣùgbọ́n sí ṣe lè ta fún ànábì Mùsá débi ìjà òkú ni sóun la fún sóun la fún ẹ lọ ka ìtẹ́ wà tí ọ̀pá mọ́ ni ọ̀pẹ́ ìlànàkùránù náà júwe áwùwẹ̀ ojúwe júwe fún wa tọ́jà mọ̀ pé tí ń bẹ lọ́wọ́ wọn ẹbí tí tí ń dá wàhálà láyé tá ń ẹ̀dì sínú torí pálùkùránù wá gbogbo ayé ń jẹ kùránù tó àṣírí nǹkan ni ọ̀pọ̀ ọjọ́kò náà ti jò ọbẹ̀ jọ nǹkan nu kùránù yìí náà ọlọ́run ọjọ́ rọrùn. ọ̀pọ̀ ń bẹ ń bẹ̀ tó tó àṣírí wọn tàṣìbí kan là gbádébẹ̀ o náà làwọn la bá débẹ̀ o la débẹ̀ àyè òsì fún pẹ́ nìkan ètàwà gan wí àmbẹ̀lọ́hun ká lò àmbẹ̀lọ́hun kó dódòdó létí àwọn èèyàn débi pé tẹnìkan láwà á dìde tá à ní jókòó sí ṣùgbọ́n bẹ́ẹ̀ kùrá lọ́rọ̀ ọlọ́run bá dé bẹ́ẹ̀ á sọ. ولكن الذي الذي بين يديه وتنزيل الكتاب لا ريب فيه رب العالمين وما كان هذا القرآن الله القرآن نو تصديقا لما بين يديه kò sí èèmọ̀ ń bẹ̀ kò wípọ́ lọ́hun sọ tíra kalẹ̀ fún ànábì Ìsá ó sọ kalẹ̀ fún ànábì Mùsá kò sí rọ́mbẹ̀ o ẹnìkọ́ ọ̀tako kọ̀ látàkò nú ṣùgbọ́n ìtí béèrè ń wá lórí ẹ̀ ni wípé sóhun lèyí tí ń bẹ lọ́wọ́ Yahudi ń dá ń béèrè nù ẹ wá pàtẹ́ ẹ̀. alukuraanu wọ́n fi dórí gbogbo kirahat gbogbo kirahat wọ́n wá fálukuraanu gbogbo ẹ̀ lọ́wọ́ mutawatira ila nabi gbogbo ẹ̀ lọ́dọ́dọ́ ànábì gbogbo kirahat wọ́n máa gbọ́ tọ́lọ́ lè tún sọlé náà bá ọgbọ́ kún ọ́sọ màlíkì ìyá omi di ni ó pé màlíkì ìyá omi gbogbo ẹ̀lá náà bì ké ọdọ́dọ̀ ànábì ìtẹ́ ẹ wà tàwọ́rátù kò síyàn bẹ̀ òun ni ìwé tààfà nàbì Musa nínú ẹ̀sìn tó ti òkè ọ̀run wá ní kò dojúrú kò dojúrú kò sọ wípé ẹni tí ó bá ṣe ìsìláàmù wà yìí tá à ń ṣe yìí lásìkò tá a wà yìí kó sọ pé òun ò rí ibi ti irun lọ́dọ̀ Ọlọ́run ọ̀ ń rẹ ni o lè rí ibi fi irun àfi ọgbà kọ́ ọgbà oge ọ̀gá gbogbo tí a tó ti lọ làlùkùrán. Omi. Ọ̀gá a máa fẹ́ fọwọ́ ọ̀fẹ́ máa fẹ́ fọwọ́ bo ọ̀rọ̀ ọlọ́run lójú nítorí àwọn èèyàn kí wọ́n fọ́ mẹ́fọ́ náà ò ní natán. kò sí ẹ̀mọ́ mbẹ́ o kò sí sí rọ́ mbẹ́ pé ọlọ́run sọ tírà kalẹ̀ fún ànábì Musa wọ́n kọ́ ọ lẹ̀ Yusa wọ̀ ọmọ Nun òun náà kọ́ lẹ́yìn Musa nígbà Musa lọ ànábì Musa lọ Yusa wọ̀ ọmọ Nun ọkọ̀ ṣùgbọ́n fúkìdákì wọ́n wà tí wọ́n padà rí mọ́ ìtàn ọ̀nà ẹ padà sí. Si odò ohun tá ti ń wá tí wọn ò rí ọ̀nbẹ wọn wà ló ti sọnù wọn ń wá kó tó di Sulaimanu gẹ́ẹ́dẹ́ náà ti wá tàwùrá àtàjọ́ ta fún Musa ló ti wọ́n ti wá tí rí à ń sọ lè fún mùsùlùmí kọ́kàn yóò kọ́kàn wó lè balẹ̀ lórí ibi tá ojú ọ̀nà ni mi ò lè sì mìá lójú ọ̀nà tọ́lọ́ kódà nítorí ọ̀sẹ̀lẹ̀ ìsìláàmù èyí ṣẹ̀sìn ìlú kan tí ọgbọ́n yé nu ìsìláàmù nù kìí ṣẹ̀sìn ìlú kan kìí ṣẹ̀sìn ìran kan kìí ṣẹ̀sìn ẹgbẹ́ kìí ṣẹ̀sìn ìjọ kìí ọgbà kìí àfáà kan rárá ẹ̀sìn tó bá wà níbàámu bóní ìkànṣe sọ tẹ́ni a sì fi rán

kọ́bùlà ahadi Sulaiman òun ni tàwọ̀rẹ́ta ti di tí wọ́n wá tán wá tàbí lẹ́yìn tí Sulaiman lọ mubasharatan lẹ́yìn ẹ̀ òun làwọn Yahudi wọ́n gbà wípé àwọn padà rí wọ́n láwọn rí tàwọ̀rẹ́ta lásìkò ọba Yúṣíà wọ́n láwọn rí padà gbogbo àwọn ọkọ̀tàn sọ wípé ìdíhàwù ni ìfẹnupalá ni. àwa nǹkan wí. ìwà nǹkan wí lásán ni wọn ò rí nǹkan kan. bẹ́ẹ̀ yẹn ọba sọ bẹ́ẹ̀ fún ayàtàbí ilá àdídí mínà lè sibataat ó mú tó fi fẹsẹ̀ nílẹ̀ wá sibataat yẹn ti wọ́n kàn fún akọ́kàn ìdè pa tírí o àtírí o ń bọ̀ ló tírí ń bọ̀ ló dáa ló mú jáde. sílẹ̀ rí wípé òun ni nígbà òtún yẹ ìtàn láwọn ríhùn ó tún sọnù kágbé wọn rí ìṣúgbà òtún yá wọ́n tún láwọn òrí ma ìtàdà rẹ́ta lọ́ra ń gbọ́ ní sọ́márì ni o táyé bá wà gan tó bá ṣe sísọ lódìdí ọ̀rọ̀ ni ní sísọ ní sísọ ní ìgélé ni nígbà ọ̀yá wọ́n tún láwọn òrí ma obi tí wọ́n gbélé òun sí ni tàdímírù bẹ́tìlì makdis nígbà tí wọ́n kógun ja ilé Jerusalem àwọn Yahudi padà pé àwọn ò rí má hmm. àti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tó mú kí wọ́n ṣe kí wọ́n lé gbogbo ọ̀pọ̀lọpọ̀ Yahudi kúrò ní Makdus tàjíìrù wọn wọ́n padà di ẹni tí ń lọ sí àtìpó káàkiri kàmí náà túnú o tí ó tún fi já tí wọ́n fi mọ̀ pé kúdùsì ilé àwa mùsùlùmí ni ilé gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ ní kèsè tí yahudi ọjẹ gàba tí wọ́n fẹ́ gbọ́ là ń sọ ntáyé ọ̀fẹ́ gbọ́ wọn àfẹ́ gbọ́ wọ́n sì ń wọ́nà olóbi kò gbogbo wọn pé afẹ́ ṣèpàdé ẹgbẹ́ kristislam kristislam àbí kọ́mọ̀sì ká pé islam àti christian nǹkan kan náà ni parapọ̀ wọ́n ṣe nǹkan kan náà. ẹ má dà tí ọlọ́wọ́ ọ̀dàpọ̀ ọ ń bẹ ìnàsọ́ra wa ọlọ́run sì pé inú àlùkòránù fún wa. ṣùgbọ́n kèé ṣe èyí tí sámúà ní ń lónìí. ti dé ó ti wá jẹ́rìí èyí tí sábà bọ̀ bọ́ ọ bá jẹ́ni tó àbí tó fẹ́ lọ́rùn àpáàdì ló kù. lẹ́tí ìsìláàmù mú a tó fi wá jẹ́rìí tèyí tó ń gbé kiri lọ tẹ̀lé kí ló dé tó ẹ̀fẹ́ ká sọ tíá hmm. kí ló dé kálùkù ọmọ ọwọ́ náà bá dé léèsìn ògùchẹ léèsìn tàwa ni mo wà èyí tí mo sọ fáwọn ọmọ ìyá mi mùsùlùmí bẹ́sìn tí wọ́n ṣe rí ṣé ìṣẹ́nu ọgbọ́n orí wọ́n tún wáyé eléyìí tì lẹ́yìn ẹ̀ ní azara azara ló tún bá wọn gbé tọ̀rọ̀ ìtàdé sáàmọ́ olóhùn tuntun o ó sì kọ̀ nǹkan lẹ̀ sí ni o kéèsè pórítà ọ̀rẹ́ta nínú èrò wọn ni o. Hmm. tọ̀rẹ́tà láti ń kọ́ lára ń sọ títí ìsìná kó tó kan ìjínú inú èrò ẹ̀ azara amúlòun rí nínú záàmù ẹ̀ tá a bá gbà wípé orí mú wá sẹ́mọ̀ pẹ́lẹ̀ oníṣìn gbogbo tó mú wá kò tí ì jáde kúrò nínú amalu bàṣàrí gbogbo tí wọ́n mú wá ń kẹ́ kò tí ì jáde wípé ń tọ́mọ èèyàn ń ṣàjọ tí ń rò ni ó ti kú ò lọ́rọ̀ ta ni. ẹbọ́rọ̀ ọpọlọ làrọ̀ tá ń sọ lẹ́yìn bá ń kọni tí ó sùn wà ọyọ kó náà máa fi tiẹ̀ kó máa fi bọ̀ ẹlámàní dé olóhùn rí ó sọ ọkọ̀ nǹkan eléyìí náà dé ọkọ̀ nǹkan ètí ẹ̀ ń kọ́ ọjọ́ nípa. tá a bá gbà bẹ́ẹ̀ kò tí kú lọ́rọ̀ abara wọ́n fi àwọn àkáǹtì sọ́dọ̀ ọlọ́run kaziban lórí irọ́ ni nítorí kíni kọ̀sẹ́nìkan tó lè sọ ọjẹ́ yahudi ni ọjẹ́ nàṣọ́rá ni ọjẹ́ mùsùlùmí ni ẹnu ẹnìkan ọgbà kọ́ sọ fún wa pé tàwọ́rẹ́sà gangan tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ń sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta sọ́sọ̀kalẹ̀ fún azara lẹ́yìn tọ́sọ̀kalẹ̀ fún musa tán ó tó wá sọ̀kalẹ̀ fún azara àbọ́sọ̀kalẹ̀ fún yusau sótún sọ̀tà ọ̀rá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì fún yusau tààtúfi gbé á máa tẹ̀sìdíkà ní o ìlàntó àti tẹ̀sìdíkà Thank you ọlọ́run lálùkùránù yìí ó wá jẹ́rìí gbé àwọn tíà tó ti kọjá ní òun lẹ gbọ́dọ̀ gbàgbọ́ èyí tá sára gan tún lóhun kọ láyú lámọ̀mọ̀ sí ìrùwá ẹnìkan ọ̀tún mọ́bí tóun náà gbárin tó gbà lọ ọ̀yẹ́ nígbà ó tún di bí sẹ́ńtírì bíi méjì nínú gbà ní wọ́n tó tuntun ààrẹ wọ́n tún tún kọ́. Hmm. wọ́n pè wọn ní sàbò níyà wọ́n bá wá bí wọ́n léèrè wípé sí àti ẹgbẹ́ àti ẹsẹ̀ sáríjàmẹ̀ yìí ń bò láti rí wọ́n sọ pé nínú àwọn kùhánà nínú tí wọ́n tí há nínú ìta òrétà ilà wọ́n sàjọ. àkọọ́lẹ̀ dẹ̀ sọ fún wa pé kọ̀sákọọ́lẹ̀ pẹ́ nìkan nu yahudi ìgbà náà wọ́n ní kò lè yà hífúzù tíra wọn sórí kọ̀sákọọ́lẹ̀ rẹ̀. tọ́wọ́ àsọfọ́ apá wọn kan kùhánà kan lẹ gbà lẹ́nu wọn àràpọ̀ lẹ̀pẹ́ nìkan náà ti ń jẹ́ ìyàwó dídán hátìrà wọn sórí ibi tí kùránù tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sọ tiẹ̀ nù ìbẹ̀rẹ̀ tiẹ̀ wọn ọ̀jẹ́ wọn kọ́ ṣùgbọ́n wọ́n ń ha ìtí kíkọ́ ẹ̀gán fi padà wọlé nítorí pé ọ̀pọ̀ àwọn tó ha ń gbọ́n kú lójú ogun rídà onáfíà kọ́lẹ̀ kọ̀sákọ́ọ́lẹ̀ pé ń hátà òrétà bí a bá ń ṣe ní ìsìn nígbà rí a ń ṣe mùsáfàkà kùránù lè pàwọn ìdásùkú bẹ́ẹ̀bù lẹ̀ ẹ̀wà máa wọ́n ní kéè e ha wọ́n e ha ọgbọ kò sí wọ́n e ha ọ̀sẹ́ni tí ha ni kùránù fi ha lè ọba lọ ha sọ bí ẹsẹ̀ ibi tí wọ́n ti kọ́ nu tọ́rẹ́tà pé gbà fọ́ akùrà nòrí ọ̀há tàwọ́rẹ́tà òrí ńgbò lọ́wà sẹ́sẹ̀ bí wọ́n ti sọ pé iye ọ̀nà àlìjánà ẹ̀ tọ́wọ̀ rẹ̀ torí pọ̀ ọ̀há lásòrí ńgbò lọ́wà jí ọ̀sákọlẹ̀ pàtàkì ní kánú ريب فيه من رب العالمين تتوريتا نو توريتا نو ني a sọ̀tẹ́ o a kàn rọra mú elépe ọ̀rọ̀ wá orí ń ló tá a bá ní sàngán la fẹ́ pa yóò sú àwa tá a jókòó ilé ẹ̀kọ́ lè kéèlè yẹn ti lè pàtẹ́ tí ó gbé odidi sẹ́mẹ́sà tọmọ ó fi kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo tẹ́ bá fẹ́ máa dá sí lọ́rọ̀ ẹ̀sìn ẹ kálukú ọmọ lẹ́fù ẹ̀ ṣe tó rí wípọ̀ ọkàn bá máìkì lẹ́nu ẹ lọ́bàá wá pé ó lè sọ̀rọ̀ pa Islam èyí tí mo ń sọ yìí gan tàhásùsù kan ni àwọn kan wà tó jẹ́ wípé tí ìdí wọn ni àdíyàn ìtọ́jẹmọ́rọ̀ ẹ̀sìn tí ìdí kan ni tọ́ọ̀fì àìmọye bí ọdún mẹ́rin ilé ẹ̀kọ́ àwọn àtòrí pé èèyàn lè máa mú ilé yín tàbí wọ́n ń pè ọ́ lóde wáàsí lọ́kàn wí tó ìwọ tó ọmọ kan ẹ̀sìn. béèyàn ọba tún ṣe àdìyàn tó ò ṣe bọ́ ọba ṣe ṣẹ̀ríà wọ́n gbọ́dọ̀ mọ́kọ wọ́n kọ wọ́n kọ pé bẹ́sẹ̀ lè ṣe ríre bẹ́sẹ̀ lè ṣe ríre bẹ́lẹ̀ ṣe ríre

lẹ́yìn bá kéyìí tó jiná gan gbogbo eléyìí kọyàn wọ́n jò ríran rí kálukú wọ́n múra ni ó èyí tá ń sọ yìí tó bá yá àwọn tó bá kéwú àwọn bàbá tí wọ́n ti kéwú ti jọ́hun tàbáwà ọmọ wọn tí wọ́n tún fà lọ lé kéwú lẹ́yìn wọn lálẹ́ mọ́ léyìí kò lè pẹ́ mọ́ tí wọ́n fi yọ ogun tá ń sọ ìkú nínú mà ẹgbàá bẹ́ẹ̀ wọ́n lè pẹ́ mọ́ o àwọn ah, yọ ọyọ dànù torí pé wò ní fẹ́ kẹ́ àwọn èèyàn ọmọ táà ń wí wọn ò ní fẹ́ wọn ò fẹ́ wọn ò ní fẹ́ kọ́ ni mo wí wọn ò iṣẹ́ rẹ̀ sì ti ń lọ iṣẹ́ rẹ̀ ti ń lọ ó ti ń lọ o olóyún ànábì náà ti ó ti sọ lójú ayé ó gbẹ̀ ló ó ní ẹ sáájì kó tó di wípé ẹ wa jì báyìí ẹ nílé lọ ṣé ọ̀wá ṣẹlẹ̀ ẹ wo ọdún kejìlè tó wẹ̀ ti wà ní bọ́ọ̀dù ṣé tí ò lè lọ àjú kọ́bùlà lọ́rọ̀ sọ nínú ọ̀rọ̀ tó ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí gan gbé bẹ́ẹ̀ náà làwọn ọmọ tó bá yá ìmọ̀ wọn èyún ti ẹ̀kéré ó gbé kùránù yìí tó bá tún yá gan ó sì bébà funfun lórí ní àkàkán ọlọ́mọdé ọba wà láyé ni ẹ̀ nígbà àkàkán lójú ẹ̀ má kùránù ìsìláàmù ẹ̀ṣẹ̀ ti àwòbọ̀ ó ń súnmọ́ kọ́lọ́wọ̀n láyé lò mánu bí ọba sì láyé lò má àwọn tí alọ́wọ̀n láyé lò mọ́ bá ní ṣìráàrù làkàlìkì ṣìráàrù làkàlìkì àwọn ẹ̀dá burú ó ní àwọn ṣìráàrù làkàlìkì ò ní ọkàn ìní ọkàn ìláyé ebó wí ẹbá ń sọ̀rọ̀ ájì ní ẹbá ṣe ìtùn kàábà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn ti sí fún alọ́dún yìí a lè rí lọ. bọ́bá yága ànábì ló wọ ọkùnrin ọ̀hún òwe mẹ́ta àbí kí ló ẹ̀ ń ti wí ọlọ́gbà àké lọ oníyọ́ lọ písìsì kábà yọ yọ yọ yọ ṣé wọn ò ti fẹ́ ṣé wọn máa ti gbìyànjú yíwẹ̀ wọ́n gbogbo tí ń dàrú mọ́ lọ́kàn mùsùlùmí náà lónìí ara gbígbé àké lọ yọ lọ́fíìsì kàbà náà ni kéèso lọ́láfíìsọ́nà ọ̀rọ̀ kan báyẹ̀ lẹ́sì kéèso wá yọ ìtí ìṣẹ̀lẹ̀ ṣe nǹkan ayọ̀ kéèṣe nǹkan tí nítorí ipa adébẹ̀ láti kéèṣe nítorí yẹn gbọ́dọ̀ tí ó ṣe wọnú lé máa sunkún ni pé ìtọ́ bá wà yé ìṣèǹtọ́dà ìṣèǹtọ́dà lọ́ bá wà. àfọwọ́ ọlọ́run kọ́ kí owó tó kú wọ́n bá wí mi wọ́n pé ọlọ́run ọba wà láyé ọ̀pọ̀ rẹ̀ bá wọn àdúrà tí ń gbà tí a ní ọgbà ebórí tí a ní ti ti mọ́sáàsì pa bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ kírun àti lọ wọ́n lé alé ọ̀ká kí yídì kí orí ẹjọ́ parí àyà títí títí tàwọ̀rẹ́ta lára mú ọba tó ọba tó fààyè lẹ̀ àwò jílà náà díẹ̀ àwò jílù náà díẹ̀díẹ̀ o sọ ni wípé ayé ògbé kọ̀rọ̀ ma sọ̀rọ̀ ma. bẹ́ẹ̀ kálukú bá ń sọ̀rọ̀ kọ̀rọ̀ yàrá ẹ̀ ọba ń bá ń sọ̀rọ̀ yàrá náà ni ọgbọ́ wọ́n ti á sọ ọ̀rọ̀ míì tí ò wọnú kọ̀rọ̀ yàrá gan wọ́n ti sọ́dọ̀ ọ̀rọ̀ gbangba ọ̀rọ̀ tí ò fáàtì nínú kọ̀rọ̀ yàrá tí bá ń sọ kọ̀rọ̀ yàrá yọ fọ́ dojú bẹ́ẹ̀ wípé ọkọ mi gbọ́ ọkọ ẹni gángan ṣé ọkọ máa fọ́ pé sọkọ mi tí mo wí o tí gbogbo ayé ó tún wá máa gbọ́ ohun tí ẹ̀ ń wí tí ọ ti kíni ọ̀nbẹ Islam Yahudi òkè ọ̀run ló ti wá ọ̀nbẹ àwọn ẹ̀sìn òkè ọ̀run ń bẹ ṣùgbọ́n wọ́n wọ́n ti fi ha wọ́n wọ́n ti fi ha wọ́n lẹ́yìn ọba ti ṣe ìsìlámù èyí tá a wà ń bẹ̀ yìí ọ̀sẹ̀sìn. ọ̀sẹ̀sìn tó o bá ṣe ìsìlámù tá a wà ń bẹ̀ yìí. wọ́n ti fi ha gbogbo ohun tó tòkè ọ̀run wá ìsìláàmù ni wọ́n fi ha. ó gbọ́ mi iná o lè rá àfa mi ìgbà tó rò tí wọ́n ẹlòmíì mo rákọọ́lẹ̀ tó túmọ̀ ó túmọ̀ wípé náà di náà ń da láàyè ní ìsìláàmù pé ìsìláàmù ọ̀dọ̀ ọlọ́run etí ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní islam wọ́n ti pé ìsìláàmù tọ́lọ́run wí òun náà ni ìsìláàmù ibrahim bẹ́ẹ̀ ni òun ni ìsìláàmù musa bẹ́ẹ̀ ni òun ni ìsìláàmù isa bẹ́ẹ̀ ni inú ìsìláàmù muhammad bẹ́ẹ̀ ni kò sọ́nà sọ́rọ̀ òní di ìsìláàmù ti musa kọ̀sọ́dì islam musa torí kìí ṣe bí musa ṣe mú níwádìí tí láti wádìí tí ọ̀rẹ́ tàì kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe lónìí. kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe bí isa ṣe gbé a òǹkọ́ tọ́ba jó òun mi wọn ò tún ní mú nǹkan mi wà má tọ́lá ni tí mú wà náà lọ́lọ́run èyí tí ń bọ̀ nìkan náà làá máa ṣe. níjọ́ tí nàṣọ́ra dé ọ̀hà ìtìjẹ́ yàgùdíyà ìtì bá gbé wá ń òlè máa ṣe. ìjọ ìsìláàmù ti dé ọ̀hà yàgùdíyà ọha nàṣọ́ra ìtì ìsìláàmù gbé wá ìlàgbọ́dọ̀ máa ṣe mẹ́sì ṣe wà ní àṣọ wípé wọn ò fáwọn ànábì ọlọ́run tó ṣáájú wọn ni ṣùgbọ́n gbogbo tẹ́ mọ́ ẹ ti balẹ̀. wọ́n ti kú olórí ayé àwọn àti ìjẹ tán tàbí kọ́ńlá bí bẹ́ẹ̀ náà yàtọ̀ èyí. ọlọ́run náà òun la fi wá jẹ́rìí gbé gbogbo tí a tó ti ṣáájú Qur'an ní kìtàbì tàbùsí ìlànà kìtàbì tíra tá fi ṣe àlàyé gbogbo tíra tíra ta a fi wá sàlàyé wọ́n tún gbé tí a kankan kiri mọ́ àti mú kan wá tá a fi ṣe tàbí sí ìlànà kìtà. tá a fi sàlàyé gbogbo tí ń bẹ́nu tàwórẹ́tà a fi sàlàyé tí ń bẹ́nu ìnjílà tó o bá ti ké kùránù o ti ké tàwórẹ́tà tó o bá ti ka kùránù o ti ka ìnjílà o lè ka tàwórẹ́tà kápọ̀ ka kùránù o lè ké ìnjílà kápọ̀ ka kùránù. Rọ́ìbà sí lẹ̀rọ bèèrè ààrẹ. Kò sí iye méjì inú Kùránù yóò, hmm. iye méjì kan ò sí mbẹ̀ mí rọ̀ bèèrè ààrẹ. Ọ̀dọ̀ Ọlọ́run ló ti sọ̀kalẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run. Jàre ètòkùn. Bàbá dìde. Àwọn ọmọ ọlọ́run ní sẹ́ẹ̀ fẹ́ máa sọ pánàbì ó sàdá parọ́ alùkùránù mi. èyí sẹ́ẹ̀ fi mọ̀ pé kùránù ju ọ̀rọ̀ ẹnikẹ́ni lọ fàtú bí sùúrà sí ní nísìnyí. ẹ lọ múrù sùúrà kan wá tí ó dàbí kùránù ẹ lọ mú sùúrà kan wá ọlọ́run ló ọ̀rọ̀ sọ ọlọ́run sọ pé. súra tí ń ní mísìlì á rárá mísìlì yìí torí pé tí wọ́n èé sọ̀rọ̀ ọlọ́run èyí tẹ́yìn wá mú wáyé tí ó jọ ọ̀rọ̀ ọlọ́run. ẹ lọ mú súra kan wá níbòmí ni mí mísìlì yìí àbí níbi mísìlì yìí ni tí ó rí déédéé bó ṣe rí tẹ́gbẹ́ bí kùránù seri rí òní súra àǹtí náà òní pé kùránù ọ̀rọ̀ kéńké ní ọ̀sọ́ ìtumọ̀ òun lè kan ẹni ó lè sọ̀rọ̀ ẹ̀ kò ní sí ẹni ẹ̀ wá mú súra ẹ̀yọ̀kan wá kọ́mọ̀jẹ̀ bí kùránù ṣe tó ẹnu náà ó rí bí

alukur'an ìwé tó yanjú gbogbo nǹkan ni o. ìwé tó yanjú gbogbo nǹkan ni. òun sì lè èèyàn gbọ́dọ̀ tẹ̀lé sẹ̀rí àtúlọ́ yìí nílé ìsáni tí bú yá ní. wàkúlù ṣe ń. àbá ní òfin ọlọ́run ọba.

ṣé gbogbo wọn láàyè sì tún gbà ká tún máa pè wọ́n lẹ́sìn nígbà kan ti dé kẹ́yìn ibi tí ọ̀rọ̀ táwọn fà wà nù kọ̀tọ̀ kọ̀tọ̀. òní wọ́n ń pè sàrírù nìza ǹjẹ́ ní béèyàn bá wá ń ṣe kan nínú ẹ̀sìn tó ti òkè ọ̀run wá ṣé gbogbo ẹ̀ lálẹ́ ṣe sáàfì rójú rẹ̀ ọlọ́ ibi tí a ti sọ̀rọ̀ nù gbogbo ẹ̀ ká lè ṣe sáàfì lè rí ojú rẹ̀ ọlọ́run èyí tá a lè ṣe tá a fi lè rójú rẹ̀ ọlọ́run òun lèyí tó ní kàn tọ́wọ́ á ṣàlàyé gbogbo èyí tó ti ṣe kíni tó ti ṣáájú. ìwọ náà sọ pé olùjọba Buhari mọ̀ kó pé olùfin Buhari kó pé òfin Jonathan ló lò ọ̀pẹ ní kó pé tí Ọbásanjọ́ fi lélẹ̀ wọn lọ. ọ̀rọ̀run ẹni tí bá ń lọ ló níjọba gbogbo sẹ́yìn ẹgbúrò àwọn ẹni tó lọ náà lọ lọ wọ̀ sí. kálukú lọ wọ̀ sílé ni, buhari nílògbà islamu nílògbà islamu nílògbà kí kírísítẹ́nìtì ọ̀lú lọ wọ̀ síni tí yahudiya kọ́ wọ̀ síni islamu ìtumọ̀ tá ń sọnù islamu nílò ìgbàlọ́ tí wọn náà bá wá fẹ́ máa bó nígbàlógbà máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ní islam a máa bá onígbàló ìgbà. máa ń lo ìgbàtígbà ti lù ìgbàtígbà ti lù ìnàtí àti afún ọnù máa ń lo ìgbàtígbà ti lù má mọ̀ máa ń kí bàbá kan náà àwọn akọrin mọ̀ rọ́rọ̀ ọ̀rọ̀ dáadáa mú náà rú ẹ̀ bọ́ ẹ̀jẹ̀ pé ó gbò ti lùlù sí ti ẹ̀rọ rẹ̀ ọ̀dá ṣùgbọ́n a rí nǹkan kan mú ń bẹ̀ ó ní ó fi kọrin ó lé ẹgbẹ́ ànábì ló ní ìgbà àwọn kan náà sọ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ ànábì ló nígbà ah, wọ́n sọkọ̀ dá irú ẹgbẹ́ tí wọn náà máa ṣe nù ọ́ máa bá ní kírun àwa láwa nú ẹgbẹ́ ànábì ló ní kíni ìwọ ẹgbẹ́ ànábì ló nígbà tó bá ti ń jójó òfìdí gbòdì ìwọ náà lògbà ànábì náà bá ti kàn náà bá ti kàn lùsíọ́ǹdì náà bẹ́ẹ̀ ẹgbẹ́ ànábì ló ní pàlọ́bá wọn yí dì ọ́ lògbà ànábì ìgbà tí ìgbà ti lù inú ń lò ìtàn wínú òfin ọlọ́run tí ó fún ànábì wa Muhammad ti búyánú olóṣàlàyé gbogbo nǹkan. wọ́n ní kúrò àní kó síra náà wà kò ló ṣẹ́yìn tí wọ́n ní kúrò àní kó síra náà. kúlù ṣe gbogbo nǹkan tí èèyàn bá tún dì mú tó dì mú ọjẹ́ wẹ̀ ni ọjẹ́ sí ni síwà lùkùrán tí èsà lùkùránù ní àkọmà ní ìṣìránù òfo òfo ọjọ́ kejì ọjà kíláàmà sọ́ọ́sí kíláàmà sọ́ọ́sí àníṣàn ọ̀ a sọ bí nǹkan ṣe rí fún ọ ni tí wọ́n lọ ń bá bọ̀ láti jọ àti wà ní ayé kò sí ìwọ ẹni tí ń bọ́ alọ́ lọ́hùn ó ní ó ní torí náà àbíọ́lọ́ nínú àánú ọba tó ti fẹsẹ̀ wá rílẹ̀ nínú síláà ní tí ó ṣe átá fi pa wọ́n fi sàdánwò fún wa àti lọ wà mọ́jẹ́ ní kó fi fẹ́ẹ̀kì gbàlà hàn ọ́ fẹ́ẹ̀kì nínú ìsìláàmù ìsìláàmù èyí táǹkì náà ní ìsìláàmù èyí tó dúró lórí ntọ́lọ́wọ̀n àtàníbi ẹ̀mọ́ aláǹwí o mọ́sí ìsìláàmù tá à ń sọ mọ́sí gbọ́ o tọ́lá wọn fèèsì ìsìláàmù náà pọ̀ o kó lè mọ̀ túmọ̀ táwọn sọ ń bì àwọn fèèsì ìsìláàmù ọwà tí ó ṣe é tẹ̀lé àwọn tí wọ́n fi ọgbọ́n orí tí wọ́n fi ń jagbọ́n kì í sàwọn eléhùn là ń wí o gbọ́ àwọn àfáà wa gidi ń bẹ tọ́lọ́run fọ̀rọ̀ ẹ̀sìn yìí táwa náà ń wò kọ́ dáadáa wọ́n pọ̀ sọ pé gbogbo akíntà ní nínú nta kọ́ lọ́dọ̀ wọn ni ló fún wa. ṣèṣe ìsìláàmù àwọn ọ̀ṣẹ́ ìsàwọ̀ ṣe ṣe ìsìláàmù lóyún ká wí o. ebi inú wọn náà náà ti rẹ́ni tí ń dórí èèyàn ní ẹ ti ní ẹ rí sàn fún mi kí mo sọ pé wọ́n ní ẹ rí ni mo wí o kó lè mọ̀rọ̀ gbọ́ torí ń gbàtọ́ àbímílẹ̀ èkó ń da èmi kọ́ mọ wọ́n ní wọ́n ń rí wọ́n náà máa ń wá kiri ó kọ̀ síláàmù àfáàní ń pìyàn kódà wọ́n rí ẹni tí ó ń ṣáájú kírun fún yàn ṣe ṣe rú ìsìláàmù àwọn ilé òǹlà ń sọ o tọmọ tí ìsìláàmù mú wá tí wọ́n sì ń rìn lọ́nà ẹ̀ ṣùgbọ́n kọ̀sẹ́nì kan tó pín máa bọ́ ọ bá ti rí n tó kù lọ́dọ̀ tẹnìkan wọ́n rí n tó kù lọ́dọ̀ tiẹ̀ náà àwọn tí wọ́n ṣáájú alọ tí wọ́n ṣáájú tiwa lọ́wọ́ èé fẹ́ ríra wọ́n rí wípé ọ̀dọ̀ mi ni tó dáa pé ìlọ́wà bẹ́ẹ̀ nìkan bá tún ó sọ pé rọ́hìmọ̀ lọ́wọ́ màdálànà àlàyé òbínà àtọ́sájú nù gbogbo ẹ̀ ń bá lè ju aníwèé pé bí atúkù síre àti ṣẹlẹ̀ eléyìí ò ti dùn bó ṣe yóò rí wọ́n ṣàdúrà fún ni wọn sọdún níjà wọn sọdún eléèbú eh, bí ti ṣe nù ìsìláàmù táwọn sọ fún ìtàn sọ ìfọ àyè gbá kó o tún sọ kó o júwe fún pé ètò àwárí tún rí ìkàbá yìí ni pé tọ̀dọ̀ tó wíwù lárí wípé lọ́lọ́ sọ àáfi kún tọ̀dọ̀ tí a náà ó ti di mànú ó ti di mànú èyí tá a wí tó ẹ tá a kọ́dà ká wí sọ fún pé àjùlẹ̀ ìsìláàmù taa n sọ̀rọ̀ ẹnu yẹn o masala ìfẹsẹ̀ wa nílẹ̀ lórí ẹ̀ o máa fa rẹ̀ máa fi bá wa gbé o gbogbo àwọn àlùfáà wa tí wọ́n lànà dáadáa yìí wọ́n a tí wọ́n ti lọ bàdé àmì àti sheikh alwalid abdulbasi muhammad bàbá bàbá nǹkan ọba tí ọ nílẹ̀ yorùbá yìí ò ṣùgbọ́n tí wọ́n ṣe lórí súnà tí gbogbo wa tí ọbẹ̀ rẹ̀ tutù tí a wá ń dáhùn táǹgbọ́n mu à iṣẹ́ ni iṣẹ́ ni orí tó mú wa lé àìmọ́sọ̀lẹ́ ni wípé bá a ṣe kéré mọ́ lọ́jọ́ orí wọn ò lè pàtàn súnà lẹ Yorùbá fún wa bá a ṣe kéré lọ́jọ́ orí lọ́jọ́ orí bá a ṣe kéré kílẹ̀ yorùbá mọ sọ ohun mọ́sí mi gbọ́ o. kílẹ̀ yorùbá. súnẹ̀ kèsì pé wọ́n pa agbọ́njúbà láti bá àwọn bàbá tí wọ́n ṣiṣẹ́ ẹ̀ wọ́n jagun ẹ̀ ọlọ́run sì fi rinlẹ̀ ó tún wá ń dá sí lẹ́yìn wọn ó ń dá sí lójú wọn yóò máa dá sí lọ ni. àmín. àti tóbi ọlọ́run yóò là wá náà lẹ́yìn tí wọ́n máa. tan súnà kákàkiri kéèso kọlí ẹnìkan kọsẹ́ni tí ò lè jẹ súnà ọkọ ẹnìkan na pé ẹnìkan bá ń pọ́n súnà kọ́ wa máa bínú wọn ò pè ló ń bí díà ẹnìkan nítorí òun ṣe ni kí wọ́n wò <laughs> kèéso kọlí ẹnìkan nítorí wọ́n bá ń ni kó wò tó bá ti ń tí ànábì wọ́n náà ti tí wọ́n náà bá ti wò sí se. sórí dèédé rẹ̀ wá wo ibi tó gba gàrà rẹ̀ sí wo ibi tó bá gbé sí ìwọ náà gbàgẹ̀ síbi tó bá wù ọ́ abẹ́lọ́nu àánú rẹ̀ ojú ìlànà tànábì tó fi lélẹ̀ táwọn tí wọ́n balùgbà tí wọ́n tẹ́wọ́ gbà àwọn tí wọ́n tẹ̀lé hàn tí wọ́n tẹ́wọ́ gbà fi dórí àwọn àfáà wa ta ṣàdúrà fún òtúnlórí gbogbo àwọn tọ́jọ́ máa wọ́n wọ́n yẹ wọ́n ògbò wọ́n tún dúró lórí sunnah anabi muhammad sallallahu alaihi wasallam ọwá ń dórí gbogbo àwa tá a tún jọ máa kéwú à ń tẹ́wọ́ gbà dáadáa lọ́wọ́ wọn lọ́nà a mà tá wọn já lè máa rìn tí ó mú wa fi nílé nílé àná àti tànábì má má fi ṣàdánwò fún wa islam tá a mọ́lẹ̀ àkóńbẹ́ o tafsiru tòní adúpọ́lọ́dọ̀ ọlọ́run alhamdulillahi adúpẹ́ arójú aráyè wí tóní àmàrójú aráyè ké tóní arójú aráyè gbọ́ tóní yá arójú kàráyè gbọ́ tọ̀la. yá arójú kàráyè gbọ́ tọ̀la.